الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لك وكرمك يا ذا الجود والكرم والإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل العقدة من لساني يفقه قولي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 وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين ina ri ya karai tauhidin rububiyya na oyi omuri tini kunyara ini komuri ona ona tunai èyí kẹfẹ ni ọ̀rẹ́ ìwé tu ọ̀nà kó tu yìí bísí ọ̀rẹ́rẹ́ ewu ni ọ̀yíṣọ́yìn ní ọmọrí onókó ọmọrí mi àṣọ́yìn ní ọmọrí inírí mi ọ̀yí jẹ́ onómọrí jẹ́ rí jùzá nọ́nà náà bí nyẹ̀nyẹ́ mi bíbí hu bí nyẹ̀ ọkàn kókó ọmọrí yìí ni ẹ̀yà ṣẹ́jú ọmọrí yìí yọba. ẹ̀yàṣẹ́ eh, wúre nwere mórí yìí rà okòrò na mórí ọ̀nìkan na yẹ́wọ́ kẹ́ náà wọ́n mẹ́rin ẹ̀ka àyẹ̀wò nára ẹ̀rọ mọ́ ọ̀sá iná ìdáná lẹ́wọ̀n ìlòkó mórí yìí fa ẹ̀rọ afọ rẹ̀ hẹ́nà ẹ̀hírí mi wọ́n dẹ̀nẹ̀ wòlí ẹ̀hẹ́ ọnụ ṣéwù ẹ̀hẹ́ ọ̀nù àtẹ̀tọ́ ọ̀bẹ̀ ẹ̀hẹ́ ọ̀nù nsuno muri ọnụkọnụ ọnụ nyara ka na ọfọ ọmụ ịba ọsọ ọgbọ ị na-eri ọnụ ka sọmeki ịrị ọmaanị ya onye uwe m anyị sọmeki ọmaanị ya dị ishiri kwu anyị amaghị otu ishiri kwu kere kere kerekere amabere m ntụ omori ihe ama yaba kene ya ajị ina kaka malu ne mun to muri ishiri ku dan wuhu wato to muri ne sama ka ba mama ne ga kai ya akai wa yuse bi ne tuka ọsọ ni the result àìyé ẹni chẹtẹ ẹ̀rùn sínú hí result tó hìí ọ̀sán ni rí òyì ọ̀rísẹ́ eré ehun ni àyẹyẹ emi chẹta ẹ̀wọ̀n lóchùkú òmùrí ẹ̀wọ̀n ẹ̀nẹ́yọ iyẹ riri chakàndó náà òmùrí sì tu yìí ẹ̀nẹ́yọ iyẹ ka isonontu òmùrí yìí kà amáhì isonontu òmùrí ọ̀rìn àbí isonontu òmùrí dẹ́ àdírẹ́mọ́ntú òmùrí ìdí lòzè rírí sẹ́yìn bọ̀nọ́ni kitabu Allah ọ̀rí súnmọ́ tó mọ̀ yìí dínà lórí ya hù yẹ́ ebe ìnà ya ní ka kàákà ìmẹ̀dú ya na ndú yọ́mẹ̀ ìdẹ̀fẹ́ ọdọ́ alùkọ̀ánì yẹ́nyẹ̀ ya kìrí jẹ́ alùkọ̀ánì yẹ́ tẹ́ àmásẹ́ ìnà alùkọ̀ánì ọ̀nwọ́tọ́ ẹ̀ tọ́rọ níbi tí ó yẹ tọ́ ẹ̀ ẹ̀ ẹ̀wọ̀ sọ́nà bí yẹn ẹwọ sọdọ bọ ọdọ ya kùránì ọdọ kùránì ọdọkẹ yẹ wọn yẹ sí kùránì náà kà ní bí wọn kọrọ ọsọdọ ha ọ ha nọ ayọ nyọnyẹra súrọ nyọnyẹra sọ àkà ntọ omori mi mẹ ha yẹ ya yẹ. ọmọdé yẹ fi yẹ ọhúrùmọ ní ọyọ àìyí ọmọ ní títí yẹ wọn ọmọ gọdọ ìbìnà ẹ bẹ tọ yà ó kú bí bàbá yìí lè tó bí yìí náà yẹ bí àkùrọ bí ohun tó yìí kà kú ọmọ lẹ́hún gọdọ

ètò di e, ètò aodv e, ọmọ bíbí islam ní na bákẹ̀ na máa hẹ́wọ̀n ní western world ẹnà ìwò ìmẹ́lẹ́ na ètò dv ẹnà ní ní sí chiri islam lẹ́sì chiri èkó omori ìnẹ́ lẹ́sì chiri islam ọlọ́ta ìnẹ́ dẹ́bì islam ayẹrẹ sí chiri ọlọ́ta Sọ́tún tó mú rí ní

ọrị ọdịdọ knowledge or faith ịrụ ọkata ịchaghị ịrụ abụ kata ya ọkata na-ese mmereta abụ nọ ọkata na-esi igwe n'ihe eto abụ n'ọnụ spọtụ ntụ mụrụ imi ehe anọsịrị ka amịrị ime ya ara anyị yio wa ahịa heka ọrụ na hekoboro

mee taa sisi iwe nọ n'ịka sisi iwe nọ n'ịka si wòlí iwe nọ n'ịka sisi iwe nọ n'ịka ebe na ikwe sikati mẹ si asikati mẹ so omori ika so ntu omori ika si iwe nọ naanị wòlí iwe nọ naanị naanị naanị naanị naanị hụrụ eyiri eyi pari hụ nụ omori otu ntu omori ihu ẹnna ọsì jù ọdẹ kọ ẹnna ẹnna ẹdẹ yìí wá ká iná sọdẹ wọ ẹdẹ náà dàá fọwọ́ náà dàá fọwọ́ ẹ̀rẹ́ náà dé ọ̀hún mi sí wìí èwú kúkú wọ́n jù ọdẹ wọ́n ká ẹ àfikọ̀pọ̀ ká ìjà kúrú náà والله تالله ثم بالله الذي لا إله إلا هو وهي كون أهك أبدا ما تفعل أقولك أني بيزنس نويس كان معين عجين وما قصر الكي ويسكوايا جيكا ويوم ما أقولك أقولك ويس كان نسوشات ويس كان سيدي شاف الله ويهو سيكارا أذي كانون ميان ويدي شو دودو business ògbọ́nsẹ̀ wèkà ọnwụ anyị ee wèdè hùkè káràkọ́ mèmè àbá àbá àbá na ya ní ìdẹ́nikọ́ àwọn kásí máa hẹ̀ àhẹ́ká ọ̀bọ̀ yẹn sọ pẹ́tẹ́ mi wọ́n kà wọ́n ìtìnyẹ wọ́n kọ́sà àhẹ́kọ́ náà wọ́n ìtìnyẹ wọ́n ìmọ̀ àhẹ́kọ́ náà màá nìyẹn fọ́n kẹfẹ́ mà sá èyẹ fẹ́kọ̀ omori ka ya ya

wọ́n ṣe yẹ́ ní pọ́lì nínú àwọn ní pọ́lì college education university àgòrí ẹ̀họ́n náà yọ̀rọ̀wẹ́ fún ìdá ní kọ́ ọ̀mọ́ ní kúnyẹ́ rẹ̀ fún pẹ́tà ẹ̀wọ̀n ọmọ máa fún òkà yẹ wọ́n àjẹ́ aka òyìn náà ìjọ rẹ̀ ká àgùkà wọ́n yí fẹ́ kẹta ní pàṣídà ní kú lóòrùn wọn máa ewu wa jẹ ka duwe duwe edo tẹtẹ because anyị amaka e, anyị amaka adaka afọ e. akọ mama nọ ma ha la ọrụ ikekwu idaneku dị nnetu ka enyi zọ idaneku okwu omori okwu omori ọya nwanyị amasị ozoka ye ma ha ka lọ́tún tó mú nínú jùzọ́nà máa na ọmọ ní iná na ọ̀nà jẹ́rẹ̀ òmúrí òmúrí ọ̀ṣọ́ kákẹ́ ẹ̀yìn jọ nínú oúnjẹ oúnjẹ ibe. Enyo ọmọ na oúnjẹ nje ibe. Ozo ni wọ́n mọ̀ ọ̀nà gẹ̀rẹ̀ lúwẹ̀ èrè tí ìgbà ẹ̀yìn ọmọ nínú nje ibe ozo ni ni ene a n'ebi ọsọ sọrọ ya disi ma nkyire bẹẹ yẹ ọha bẹẹ yẹ amaasọ bẹẹ yẹ azeze ene yẹ keka eyọ mi ine biro kí omuri ọba dẹwu tuhu omuri mi. yamaka ahụ ẹ̀mí sọ̀jẹ̀ gị nwa asọ́ ya òní kẹrẹ yà ìdí mi ndị wọn máa ká ọ ní náà nìyí gọ́ọ̀gọ́ iná rọ̀bọ̀ ọ̀bọ̀ ka ọ na ká má mẹ́yà. sẹ́wọ̀n nìkan ẹ̀mí bá náà ẹ̀yìn wọ̀tọ̀ lẹ́yìn ní náà ìjẹ́ ní ẹ̀rù kẹ́rẹ́ ẹ̀rù oyi sɔkɔ n'ɔnyi oyi ɛsitani sitani ɔno nyɔ yehu sitani ɔyɛ dɛbɛ anyi so kahi lɔsɛ mani ni sɔɔjɛ lɛ tuntum ri mu ati de ìdè ìlọyìn kan náà kó bá lè sọ kẹtẹ wọn àná ni báà ká wòlí mẹka ọ̀nà bàá lè sọ kẹtẹ wọn àná ni báà ká wọ́n tó wòlí mẹka ọ̀nà bàá lè sọ wọn àná ni.

akaka wa nyɛ ahụ ka mekwa ne dee na ya ne ka ano sɛ gburugburu wuruwu anagbe so dɔte hɔ abi kɔ ma dɔɔdɔ ɔbɛ su ka ɔna ɔma omori aka otu dama iri na nwa bɛni mera akeka mi ɔyɛ ɔbɛ ni o sinu kɔ bɛ ni ọ̀rọ̀ àyíkìwì mọ̀ láyá sọlíwọ́sọlìm dáìmọ̀ náà bàbá aláàbí díkà ẹ̀rẹ́lẹ̀ kòkó rí ọmọ ọ̀rọ̀ àyíkìwì sọ̀rọ̀ wọ́n wà rọ̀ gbányẹ́ra gada àwọn ọmọ lótútó mú rí náà تنيا ستتنا مني والله تالله ثم بالله الذي لا اله الا هو اريانيا كايما اريوري رابي والله تالله ايه تجري يوري يعني مصيبه نتي اكو دي انا ما بحكي لك شيء bákàrà ẹ̀kẹ́ sọ́fọ́dọ̀ ẹ̀kọ́kọ́ bá ẹ̀kẹ́ bá fi ọwà bá kọ́ mẹ́ka ẹ̀kọ́ bọ́ náà orílẹ̀ ọ̀kẹ́ yá jù ọ̀rẹ́lẹ̀

ahara e, anyị mere amị sábú mẹ́ka yẹ àyẹ̀kẹ́ mẹ́mìrẹ́ ọ̀ka yẹ àgbẹ̀ oní ẹ̀kẹ́ akẹ́ ha inú wọ́n mọ̀rẹ́ ẹ̀kú ìdẹ́ni kú sábú mẹ́ka tó ṣe rẹ̀ múhù ní ṣíríkù ọ̀nà àná wọ́n ìfà yìí ṣíríkù mú mi ṣe rẹ̀ wọ́n hàn náà báàkọ́ wọn ní yá báàkọ́ wọn má ẹ̀ka ọ̀ ẹ̀fẹ̀ ní ìfẹ́ inú kú òmòrì yìí ọ̀nà bá àwọn ra bá àwọn ọ bọ́ọ̀dọ́ ọ̀họ́ ẹ̀fẹ̀ napọ̀ na jùzọ́ ìṣe hẹ́rẹ́ ẹ̀ dọ̀ọ̀bọ́ kú ìbẹ̀rẹ̀ rí mi tí ní ìríjà náà abẹ́rẹ́ ẹ̀kẹ́hì na kọ̀mẹ́ ìzọ dọ̀ọ̀bọ́ bẹ̀rẹ̀ mi tí zọ abẹ́rẹ́ ma ha abashohu ni nyina abasho na tena e, na ogo osan bo ni aka yi si ko o ni nyame ino ko muri o ni siri ku ina nyame de ko ni siri na gele o muri yin so ne pan la ya mu tu ya ya nama o ya yara omori bara arị na bara mebara na narị mi láti òtún omori ni tọ̀hídù rùbùbíyà ìkàpàrà hu iná ẹ̀rí bí i bá wú ní ya. olóhíyà ọ̀yà àmì sọ́rí tọ̀hídù olóhíyà ọ̀nà bọ̀ ń ṣàìkèjì omori iná ẹ̀rí orí omori ọna nize ewu nu abanye ọnọkọwa na wàá bẹtẹ ọnọkọ ọ na wàá lọfíà ọnọkọwa lọfíà ẹwọn ahọ ọnọkọ ẹwọn ọhọ ọnọ wọ́n èsì dìde tu wọn ọnọkọ tu wọn ọwọ́dẹ tu wọn ọnọkọ so tu wọn ọna mitaun ọna ahọn ọnọkọwa yàrá ọnọkọwa ìyá ìdọ́ni àmì ẹ̀rí omuri ontereke na onyoso tohid onye aba akarịa na ajị ene ebe ọka ya etenye tọsa wada eki shirikwo nwụọ shirikwo onye sosa wa omorihi wata sosa bụ bako omorihi wata nyiwe omorihi wa si safa ọnaghị shirikwu nọ ọ̀rẹ́bà sáà kejì yóò múrí ara jọ chọ̀chọ̀chọ̀ ọ̀nì ara kàrí àmàánì tọ̀hídùlò olùhíyá ọ̀nà ìkọwà sáà kejì adịsọ múrí rírà àbísọ́kọ̀ dákàwà sí ẹ̀kọ́ ni àbísọ́ múrí kọ́dà ọlọ́sọ̀mọ́ dákà sí lọ́kùnrin ó mórí àbíkú ọmọdún ọ̀nà bó mórí tó wà ẹ̀kẹ́ sọ́fà àbíkú ọmọdún wà ẹ̀kẹ́ sọ́fà lọ́kùnrin ó mórí yìí torí ìdùnnú híyà ọ̀rẹ́ ṣe ọjọ́ ń kẹrẹ kó hírèche pìtì àbísánábá máa ọ̀rọ̀dúnlé mórí kó kẹ́yọ̀ orí ọ̀nà jesus ọ̀nà bọ̀bọ̀ ní ọ̀nà ama ahụ eke sọ nọ ubere kwu ohiri che ke bọbọ onye tohidul uluhiyya nọ ọsọsọ nọ bakem spọtụ to muri nini bafsọ bakem ni kai ukọrọ e. manye kai e, ọ mee na heke ukọrọ heke ni e, akai aike ma ọ mee na ebe gị nwa na bọ tohidul uluhiyya ọsọ gị

ọmọ máa sọ pọ́ọ̀sì kàfíà ọlọ́rọ̀ àhúrẹ́ yẹ̀tẹ̀ ìdí èkó mọ́ irí ìka ẹwà kọ ọlọ́rọ̀ ọ̀kẹ́mẹ́ ọ̀rọ̀ àbẹ̀fà rọ ìdí èkó chẹ izo òmùrí ayé òhì okò múrí ọ̀sísọ ayọ̀bá ayé òhì okò múrí ọ̀rọ̀ sáyẹ̀lọ̀ òmùrí ọmọ ọ̀bà mi yìí wòye wọn mori yìí wípé nínú mori yìí wọ́n ṣe àbẹ́wọ̀n òjẹ́ ẹ̀mà ni yóò mori yìí wọ́n ṣe àbẹ́wọ̀n òjẹ́ píìtì àbẹ́hà ọmọọmọ àmì ẹ̀mà ní ṣọ́ọ̀jẹ́ yóò mori yìí ẹ̀mà ní sún àfọ́dúnwé èkú oníwèé bẹ̀rẹ̀ ṣe kó mori mímẹ̀ kájọ́ ẹ̀mà nyèrè ọmọ rẹ̀ kẹ́kẹ́ umeme ehwenyi umeme arịsa umeme azị umeme echire umeme erete umeme ehehe umeme ehehenyi abadi piti poro duwanwe tosi domin shoje ya omori agoka ba na omori yi mai ahịa don to omori si yi ẹni súnmọ̀ àmì ẹni ẹ̀họ́nà náà ẹni bá ti jẹ́ yìí sọ́sà àbí ẹ̀sìn ẹ̀sáà قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين kul inna salati e won to muri kai wa kai e sala ni ma ni ma me yo ni won suki ataba he kam ta zakat yon sadaka yon hajj yon nuskono ni ochire na awure elo ona ade elo ni hajj wabuzi amanusk aheka ahabon wabuzi ki ata ahekam wamahayaya afime ha m piti wamamati pooro ni mesu ni mako ikoku lilahi rabbilalamin omori ọ̀nà yàrá gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ ní ṣọ́jẹ́ omori ọ̀nà bóhin na abẹ́ piti láà ṣẹ́ríkàlá ẹ̀yàn omori وبذلك أمرت وأنا أول المسلمين iso omori si kɔda ya ba yi o ɔna ɔsi kɔda ya otu omori yi nɔ ɔna ɔsi kɔda ya ba yi n'akɔ n'ɔsɔ asɔ ntu omori yi nɔ n'otu omori yi n'omori ko ntu omori ɔkaka yi wa ana ɛfɔ ne musulumi ɛna wɔn ne papa na sɛ dɛ ɛnere ɔno ni o yi omori yi. suratulana ama wɔn na.

ɛnɛ ka kò gye nte aburi yi mu aburi ega anyi ɛnɛ ɛwɔ kaa bɛ tuntun wuli mu bɛ yà kaa kò mori hi yɔ tòhi dòròmò bi yà yi tòhi dòròmò hi yɔ no nà nà ɔmò yà no wà gbogbo ne fɛn tó kɔ ɛtɛ bɛ tuntun wuli mu ɔmò yi wà gbogbo abɔntu piti sɔmò yi wà gbogbo ne tó akɔ ọ̀nà bìtọ̀ yìí dọ̀mí àkàrẹ́ àmà ni anámẹ́ka eré kàyé ẹ̀yọ̀ ntọ́ náà akọ́tọ́ èyí ń tọ́ nọ kíkà sábẹ̀rẹ̀ ẹ̀tọ́ àpámáàkà ọ̀nà òun náà múrí dọ́kà kàyé yà kọ́ mí ibùdó lọ màálẹ́kùn mi ní ìlàhí ńgọ̀ èrò sábà kàyàdẹ́rẹ́ àwọn náà múrí tuwa yìí máa yẹ ọ̀nà bá mi ni ibùdó lọ ẹ̀kọ́ múrí ọ̀nà yẹ́wọ́ tọ̀tọ̀tọ̀ ni màálẹ́kùn mi ní ìlàhí enyo hina ọsọ nunyo nunyo anabọsọ ahẹkẹ nna ọsọ apara omori onofu ọ isẹ nisi yi ma ye abanto abanto piti ẹhẹ tọhídù olùhíyọ náà nà ọmọ wọwọ kyerẹ ilẹ ilẹ ẹhẹ ilọlọ ọnà ntọ omori ìzàrin náà àbísọ ntọ omori ìzàrin kọtọ ọhún náà nípa. أبس القرآن أقاب لا إله إلا الله إذا إني ما ذكر يبني لا إله إلا الله لا إله إلا الله ليه هو يكري ذبك عكمك لا إله إلا الله أقول ما دوك أه، يا يمنا يافا معك لا إله إلا الله لا إله إلا الله وعم مليونز والله أيضا نظامي rí quran wọn ní fati àná wọn ní sọtù náà àdínsí quran àkọwé láìláha ìlọlá á ọ̀rọ̀ sí mú kọ̀rọ̀ sí ìlú láwọ̀ ọ̀rọ̀ jẹ ẹ̀rọ láìláà ìlú na wí wákà ẹ̀yìn zẹ̀ ìsáyìn náà ìmú náà ń náà náà nínú ìlú náà ni bá tó na-apụrụ tụọ ndakọ na

láti ọ̀tọ́ mú rí ní bọ́ọ̀n wọ́n bá bẹ̀rẹ̀ yá ìdí ìsì láìláà ẹ̀rìkẹ́ ní anímọ̀kẹ̀ ní ọwọ́ pọ́ hánà tó mú rí láìláà ilẹ̀ náà wọ́n kààbọ̀ ọ̀rọ̀ fúnfú kààyè àbísánáwó peter náà àríjà àhẹ̀kẹ̀ mọ́ káwọn ìdí ó tẹ̀tẹ̀ nyẹ́ àwọn kẹlẹ́ kò rè àsúbàlẹ̀ rẹ̀ ọ́ ilá ìlàhà ilẹ̀ láwọn náà máa nì inú sábà ti gẹ̀rún e èsì iye ike ọ̀nyọ́nyára àbá ìwé òbìjó òmórí yìí ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ àbá ìwé òbìjó òmórí yìí ẹ̀bẹ̀ wọ́n ka náà ọ̀sẹ̀ káàkà ọ̀sọ́nogún náà sọ̀nì ànọ́sọ̀nì náà ìpìtì òmórí yìí ọmọ masu ka yi la'ila lawa ka aka yi ewepụlụ ya tama ozi yi wa ya afa ebe na nduwa mu wazi na bo hine tesu ne hine tesu kewo no onyo onyo so ni ogbori bori ebe ebe wo objo bori ogbori uji tu jo no wa ka o e na wa ka bi lecture lecture no sẹ́yìn ohun sún sẹ́yìn ohun jẹ́ òrùwá yẹ ọbì jẹ́ òmórí ọbì àgbàṣẹ́ òmórí iná akaramakom ẹ̀ndọ̀lọ́hì àtẹ̀kọ́ ọmọ ẹni bá yóò kérékéré idọ́ òmórí iná ẹwà ọ̀nẹ́nẹ́ ọlọ́mọ ọmọ ẹni wọ̀nyẹ́ ní òmórí kékeré ọ̀tá ọ̀tá ụgbanye ndị na-ezi ude na-esi ka e, ya weta ya akụkụ nyọọ mere aka ka ahụ na matlọtụ ntụ mori nini wee ka ma ka ka ebe e hụ na omori hi ọrụnụ ntụ omori ọka ka ewe e ya ewe ehwe ya we anaba muhammad sallallahu ka ka ụmụ mu rini uba ka di letter no chere ya bụghị ino yo se ụmụ ni no ni letter nọ. no ka yi wa sai e do ni no na he mo banyo na na mo banyo na ihe ni si wọ́wọ́ ilé eré ni kí inílẹ̀ tó ló ń tó múrí ana the emperor the roman empire emperor inílẹ̀ tó ló ń tó múrí ìtẹ̀rẹ̀ roman empire ìjọ náà máa kà ní ana the one of the super power ní ìjọ náà anka america na ní obi super power ó ìkàdé mi kàá ní kò mórí yọ ní obi super power Ihe dị na àìkẹ́ ekele. ní lọ́tí ó tó múrí إلا تنون تعمري ترنا يا أبابرني بسم الله الرحمن الرحيم دون تعمري بس يا أمري إذا أمري أكاي أكاي يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا

تعالوا إلى كلمة سواء بيننا وبينكم هو فتذنني ذن أتري أنيانني أتري أنيك كي أبدا أبينا ككميرة أنيني إن ونرى شيئا هي أتري أمبي هي أمبي أمبي أمبي الله ما عبد إلا الله ولا نشرك به شيئا ọmọ kàfẹ́ ní sọ́sọ́ n'ihe hẹ̀kẹ́ ọ̀bìnrin mọ́ ọmọ yìí yàrá náà sọ ìkẹjẹ yìí ọmọ yìí dáa sáyé sí rẹ̀ sí rẹ̀ lọ́tún tó múrí ní ìkọ́pọ̀ ọ̀fẹ́ bọ́bàrọ̀ ọ̀gá ní pòòrò lọ́kùnkù mọ́rẹ̀ ohun múrí ya ẹ àyọ́gà àyíṣọ́ àyọ́gà láyíṣọ́ àyọ́gà bèbè ẹ́ àmọ́ ọ̀nyẹ́ ìhàn ẹni àkà bá wọn tó múrí mẹ́rẹ̀ ìhàn wọ́n yọ wọ́n ṣọ́

lọ́kùnrinṣẹ́ lọ ẹ́ ha ẹ̀ ọ̀nì àbísọ̀ bí bíbítìrí ọdún ìbìlẹ̀ sí dẹ̀tí ìbìlẹ̀ rú dáhùn ẹ̀fọ́ ọkọ̀kọ̀ báyìí ìdí ìka bí mo kọ́rọ́ náà mímẹ̀ bá ti yá dìnnú dìbí yín mẹ́kọ̀ọ́ àdìnnú bí ṣètọ́n ẹ̀nà eré yín mẹ́kọ̀ọ́ ẹ̀mẹ́ka ọ̀kà bí ìdí tí yẹn kọ̀ọ́ bí èjì ọ̀nà bí èjì èbùrù náà omuri ọha ya n'ibiri ahụ ọnụ waka ihe aka rinyi ya maza o ibe ekwe ya abi ihe ọ akọrọ nọ mee daka n'ibiri ama ebe ihe nọ nyere na ere ha ibaba anyị wera mu zere ha n'ibi ihe ọrụ aka azụ idu wode ka ndị gbọwa ahụ da ha na-eme ntuku nke na-eme oh, anyị banye kwukwo mara ajọ ọzọ ịnụ ọgbụrụ èyàn ní ìbìlẹ̀ ẹ̀yàn máa pọ̀ dòdò ẹwúrẹ́ ẹ̀sùn kọ̀sọ́ náà bí ara ẹ̀yàn kàtí ẹ̀yàn níbi ha ẹ̀ kúkú bá ní ọmọ káàbà ọmọ àkọ́rẹ́ káàbà ìrìn ìkàbà ẹnìwọ́ bàtò polo ìjẹ́rì náà rí kò ẹ̀nà rẹ̀ ní ìjẹ́ ìkẹ́ máa yóò lọ́kì ohun tó mọ̀ rí nìí anébìrà ìrẹ̀hẹ́ ló ọ báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀bẹ̀ ọmọ ilé ọmọ àánà tí kúkú bọ́ mẹ́ bí i anyi náà húrẹ̀ wá ẹ̀wọ̀n ọ̀nà àbùkà yìí ní bóró rà àmọ́bí bẹ́ẹ̀rẹ̀ nìkan ní wọ́wọ́ kìjọ wò bẹ́yìn náà ní yìí kìjọ yìí ní ìzọ́fà ẹ̀kẹ́ ọmọ mmadụ ihe nọ n'ụkata nabi akụmekiri na nwụsị nọ ahụ ọ chirere kọmeme ya ọbụkị ndị je na ham ndị duwa ham ebe bara ha efe fam apa ọwara ahụ ọ chirere ẹnẹdìmọ̀ bọ̀ wọ́n wọ̀ wọ́n tún tó mọ̀ nínú wọ́n kàrẹ́ wọ́n kìlẹ̀ ìbá bá na ọ̀rẹ́fà máa ìrìnà àwọn ní ọ̀rẹ́fà máa ìrìnà pa múlẹ̀ mọ́bọ̀ bá yá ìrìnà múlẹ̀ mọ́bọ̀ bá yá ìrìnà ọkìlẹ̀ ilá ìlàhà ilẹ̀lọ́ muhammadu rasulullah sallallahu alaihi wasallam ọkìlẹ̀ ọ̀rẹ́bìnrin ọ̀nà òmòrí ìsìtọ̀ aka

ofana na nasabi kai heko muri on nyaro gine gine ni duwe no ze ro kabo ni ni o ri shiriku ni ni o ri so bi digi digi ai me lo tun tu muri an isama e tagut abisama si abisama ama heke o ba bire mo mori aba na ne akai o ba ba hu na heko mori aba bisa ne kakai a sho mori hure da heke abi a heke ba ko mori ono bi tagut

ما أريد منهم من رزق وما أريد أن يطعموني إن الله هو الرزاق ذو القوة المتين وما خلقت الجن والإنس إلا ليعبدون أوليك صلى الله من يكون هذا أفعل أو أبا يا الله حكم مريد أبدأ ربان كنا يا ما أريد منهم من رزق

Baa bó bẹ́ẹ̀ hẹ̀ ìrírí sọ náà mo rí ẹ̀tẹ́ ọ̀ ọmọ rí ọmọ tó kìí tí ìyá àbámi rè ní mọ̀sílọ́tún tó ọmọ rí mi sáré tó kìí tí ọmọ rí ọmọ mi sí tó tó ọmọ rí àbọ̀ ọmọ wéèrò lè wéèrò lè dà hó anyị anyị inú mẹ́ bọ́dọ̀ inu mo ntu omori ina taya waye ni ifala ko do amataya eh assalamu alayka ayuha nabiy ana kawo e kai inu mo ntu Afrika afika ka assalamu alayka ayuha nabiy oru omori o tuwe wa nabiy tijo ntu omori yi ne hɔbɔ na kɔ ɔbɛ ha ne yɛ ka kaa koko ka ye asalaamu aleika ayuha nabi bi ka ye anyi kɔbɔbɔ yɛ ntu omori yɛ ani kaa yi ɛnɛ o o na ɔbɔ ti na o omori ɔrɔ na mi ikwe ji ọbẹ mama ẹwìrì kọ́ra ẹ̀kẹ́nikẹ́ni máa nà mẹ́ ọ̀yẹ́ yẹn ní ìdàgbọ́ ni máa kọ́. ilé ọgbà náà ọ̀nà fún ẹ̀ka ọdún mẹ́rin pòórò mashal ọmọ yẹn nọ ní saudi gọọmenti e ya ịnị ka ni e, na ọ nari. alaika assalamu alaika ọ̀rẹ́ òmúrí òkè wà náà kí ọmọlọ́fẹ́ iná àwọn ọ̀nà bẹ́ẹ̀kẹ́ lálálálálálá kàbá ẹ̀kọ́ òmúrí yọ ní àti ẹ̀kọ́ òmúrí ewu

onumu no ntu mu yi ha aka ka assalamu ọrọ ni ọmọ ka iná ọkùnrin àmì iná jẹ ndọka ẹyẹ ọmọdé ọka aka ka aka ẹhẹ ọmọ ọmọdé ka wa ka wọn kẹ aka kú sọ tó lè tó kuli ayi na ayi ma láti tó mú rí mi. àyà mọ́tàlì ìsìláàmù ti di ní májídì okun lápádá bẹ́rẹ̀ kẹta àdá okun أقاربهم دبت لكم فتهافضوا ولا تذبوا جمرا أتاكم به تمرا أيا أمة الإسلام ما يعني أبو إسلام في الدين مجدكم أبنى عنيني أويا عنيني دولي عنيني إنا هكذا ما يعني

do a reverend, do a, do a reverend wonderful classical Arabic language. That's the catchy news. Ẹnẹ́wà e, e ahìyẹ òkú òmùrí ògbòrò. BBC Makawa, American people Hey, ẹnẹ́ èyí òkú òmùrí. Ẹ jẹ́ bẹ́ẹ̀ Adélárúbáwá ẹ̀yẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni ìgbàwé èrìkà Abákẹ́nífàmù ọ̀fọ̀ fúrẹ́rẹ́. Àbẹ́mi yọ̀ọ̀nù. lure nyɛnɛɛnɛ ka half naked ní bbc na cast na cast news kɛnɛ labawo na wonderful ɔbi abẹ́rẹ́ di the orientalist abẹ́nẹ́ kwẹ́tẹ́ ní kìrìwé yìí islam ẹ̀rọ ìgbẹ́ ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sọ́lá bá ṣẹ́ rẹ̀ lẹ́sí gbókò mórí yìí bẹ́ẹ̀ wọ́n wọ́n wọnú ẹ̀rí wọnú àkàjẹ́ ìwọ̀n ẹ̀tẹ̀rẹ̀ eva buo buwe eva buwe bu islam ini islam eva bu islam faya ni nek mma ka ini ka anyị ka kọfọ ya ya kọfọ ahụ kai and you who in do feel inferior before him or her. I don't know who now. very wonderfully kiwana kuniri no nere batu to muri eh, ni dabbat lakum fatahafadu ana namuku ina ni islam era mutu ni era won ni ne lebi ni sera won wala tasabu jamran atakum bihi tamra afani monisi roka akenera onyo wa debi wi dia ma tonto mulimi ana mulimi si yeyi kana tuna ya agboy wa heto hekọ muri on nyala gene gene lima ka en kai ai ko muri ono iri so ya se heken hekon do ma ba na bai muhammad sallallahu alaihi wasallam ka yi kai ari ba hekon no ne Ayi na ekonomi yom. Ah ah. Where was the door of one before? Who do want to move? Uba ba ubere nka na ba Muhammad sallallahu alaihi wasallam. Anyị ọzọnọ metuka ọchị debino. ya

amẹ́ha nínú tó máa jẹ̀yìnwó máa mẹ́ta wọ́n ka wọ́n zi kó tó mú rí ọ̀rọ̀ ká ọ̀ka yìí ẹnu àánú máa gbọ́ ọ́n ẹ àkóyè ẹnu ní ẹtìlá na ọ ọ̀rẹ́ ẹnu. ní fi ama anyị nwere ya ahụ tọnọ ọmị o sị na nyezi ka ntụ iwu maka ntụ iwu isi omuri iwu ọba kaka asị ihe kọrọ wasa ihe ntụ omuri ọ mere ọmị ha ya abụ ọma asị ihe ka iwu ide ya ka anyị batọ dɔw muri wa dɔw ye jeli ka tini na jɛn na tini tibi o muri wa bɔ tɛmɛ yɛrɛ zani amen daa si daa si siri ku horo ŋwɛɛ nya ɔni y'a kaa mu awo ezi kama kaa tufara ibi n'udu yi ayi na ni ala ehe primary school children ɔno primary school ayi bi islamic islamic ìjọ̀nù ọ̀wọ̀ sí tutù yọ kàkiri ní bàbá bàbá àlàbàkọ́ sẹ́yìn tó mẹ́bẹ̀ ìkayọ̀ jẹ́ ọ̀nà máa káyà rẹ̀ òmùtẹ́ ìfọwọ́ sí máa ọ̀gá ọba yìí bẹ́ẹ̀ ẹ̀kọ́ na ni àmọ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀nà ni àbọ̀ na ni abikuo ma shaitan na mebe ne nọ na aheke onyi ọbara na aheke omori omori meka ọhekọ ni amama ni sọsọ na aheke ebe kọ omori hili ka jiri ọnụ ya ma ọnụ mushrek akọ ọdịjụ aheke omori iriso na omori ka afọ hekọ ni ọrụ nke omori mememe ha hihi o duwe ma bere omori heke Let's go to Morini. enye na náà kọ̀hí na náà mọ̀rí na ẹnyẹ zọ náà kọ̀hí kúdó mọ̀rí na anyị kọ̀dọ̀ agụba náà ní sá àgùbá nù lẹ́yìn ọ̀nà zọ náà fẹ́ bàkà nípa ní kókó na ẹ̀wọ̀ ọ̀ṣọ́ anyị ìfọ̀ náà àyè sọ́kọ̀ náà fẹ́ bàkà kókó omori Onu omori ka afe hekon na asụsụ obere na omori heke uhie amị aba na onye nche ka ndị oyi onye nsu nọ ntu omori so lọlọ ya sọlọ ịna hekọ nọ na anya ni ọgenwe ga enwe ome danye na ịkaka ịna ike na ọya isi nere yiri ụkọ ọrụ anyị ọyịsị ma heke ọ̀nà bí àyẹ̀kọ́ náà mo rí ka ya ṣá ìmẹ̀ ẹ̀kọ́ ní rẹ̀ inú imani inú ìṣe omori yìí yọ ìdọ̀wé omori yìí sìrí omori yìí yẹnwẹ̀ yóò omori yìí wà ṣáìtúrò omori yìí wọ́n èkó ìnídò omori yìí wọ́n èzè náà rí omori lọ́wọ́ jẹ́ lọ́wọ́ fẹ́rẹ̀ má bàá ìdò omori yìí ayàwó ìdò omori yìí sabahi iman we ka enya na da ka jenye da da ka e, e, hono wayi imana eh ama zidi ba to bi ayi sahi iman ono bi ka ayi odo ti ka ni omori hi ono ni o me do ti ba ka omori ono no to na ono ri shi pa ọmọ ẹ̀ma ń bẹ́ẹ̀ tọ́sọ̀ tó bá lọ ṣáà kejì eré òmórí ọ̀nà lọ bẹ́ẹ̀ tọ́sọ̀ tó náà kàyé òmórí ọ̀nà ọ̀nàbò yìí náà yà bọ́ nípa àfánágédè bẹ́ẹ̀ tọ́dé rẹ̀ máa bá rẹ̀ mọ́ bẹ́ẹ̀ dọ̀rìrì òmórí dọ̀rìrì ìdọ̀ màláìkà ìdọ̀ afọ ịdọ oriri ọntụ onomori ito emeriri ihe n'ọntụ ononogbo ntụ omori sallallahu alaihi wasallam oh, ah, na ịdọ oriri ekwu ideniku ankọ ịdọ oriri si onomori mezi shọ ọzụta inekwu ideniku ọdọ ọrọ ịdọ oriri ka anyị nwụrụ anaba ana oh, oh, ya anaba ịdọ omori ọha ihe ọnụ ya anyị ya nọ eke nwụrụ ọkwa ete hu nikuta ọgenwụrụ

والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا آمنوا بالله ورسوله أمريكا يا داري راني أن أمري كان يون أمري يكون ورسوله دي أرادوا لرانتون نمريتو والكتاب الذي نزل على رسوله دي أرادوا لريتكن دون نمريتا وسية يونتان والكتاب الذي أنزل من قبل دي أرادوا لريتكن دون نمريتا وسية يونتان ومن يكفر بالله وما عام قبل نمريه إنك وقوله تكيني مريم abini kawa sasa wase he kwa heke ba huro muri yon abi kuna wa so ya be wa man yakfur billahi wa bakol ma ba na wa malaikatihi ki malaika na ba وقد ضل ضلالا بعيدا omori kiri me nwa bono ni ori ewu ori gwa na nyene ori gwa na nyene lo tun to omori ni to so so mama man anye na. kai ori omori amako na odo wi omori doko no buku omori odo ya ịjọnọdụ aka onye ime anyị ime anyị nọ na ụkọrị n'ahịa ọdịni ime anyị eze mere anke na-eri kawa akwụsala ịsala ịkwụwụ ụkọrọ chenwe ama ime anyị wụkọrị n'ahịa ime anyị na mmemme ọzụzụ ọyị wee nyenwuru ime anyị mmenyi nwuru ahụ omuri ire ọrụ ma inna allaha alimun bi dhati sudur omuri ọyịsa anyị n'ahịa isanyo na ewu yakuve eru aje ni onu he yiru do ara ye ka uma ni ra aje eh, oso no so kai imani ka se he ko ima ya ka he ki na yo ọrịa. e eh, di ni al oyisi oyisi na o yi so ka se he ka kai yi yi Ni yà àbúni ní èrè ní tìrì yóò lòó mórí ìdírísìrẹ́ yà inú kọrọ ọ̀rin ní rẹ̀ kíkà èrè ọ̀kíkà náà lòó mórí òsì rẹ̀ òsì rẹ̀ sì rẹ̀ yàn náà lòó mórí òsì rẹ̀ yàn òsì rẹ̀ rẹ̀ ọ̀dọ́ náà òsì rẹ̀ والذين آمنوا أشد حبا لله ẹ̀rọ mọ́tòwò ògbóòrò oríṣẹ́ nẹ́ni yìí yóò mórí ọ̀nà ọ̀rọ̀sẹ́wọ́n àgbó ìṣẹ́ máa bẹ́ náà yìí sọ́fà lọ́tún tó mórí nìmi àmá yà kàrí yóò ìsì irígbó ìṣọ́ náà yìí ẹ̀wọ́n bá yọ̀ mẹ́ẹ̀kà sọ́dọ̀ kàmí èsù ọ̀rọ̀ ọ̀bọ̀bẹ̀rẹ̀ mi kama sí ìlú kàákà mi èsì rẹ̀ yà òzò sáà òrìkà yìí àyìn sí nìyẹn dìmkà dọ̀ wọ́n lòrò wọn nkàtà dì mbà gùn wọ́ oríṣẹ́ náà iná aka náà yẹ̀ ẹ́ ìrí mọ̀ ìṣọ́ náà náà mọ̀rí ìrà àkàkà ìṣọ́ ni ewì mọ̀ ìṣọ́ ẹ̀rí ìrí mọ̀ ìṣọ́ náà ìrí mọ̀ ìṣọ́ náà mọ̀rí ọ̀nà àkàkà òrìkà yìí ọmọrí ìkà máa nìmẹ̀ ẹ̀ ayẹ́wọ̀ ni èsìkọ́ náà

láti ọ̀tọ́ mọ̀rí ni ìrìbọn ìṣòro náà mọ̀rí kẹra ní ọ̀nà òbọ̀bọ̀ kàkàrẹ wọ̀lẹ̀dí na àmánú aṣàtò ọgbàlẹ̀lá ń bẹ̀rẹ̀ ṣòro mọ̀rí ìhù ní ẹ̀wọ̀n ọ̀rọ̀ ta mọ̀rí ọ̀nà ọba ṣe ìṣòro mẹ́rin lọ́mọ̀rí àká àṣàkàrẹ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم قل وانتم مريكا وكاي إن كنتم تحبون الله وكوي سيريو مريني فاتبعوني ساسمو انتم مريني يحببكم الله كم مريني سيريو ويغفر لكم ذنوبكم دو مريد رجيبي هو نبيعوني مريد أبو سيريو دو جيبي هو نبيعوني والله تالله أمري أسيريو وين يشو مريني omori obi dosiri ya bụ obi dosiri ya omori ụmụ bụ ọnọ ya abaka ka alhamdulillah alladhi hadana lihada wa ma kunna linahtadiya laula an hadana allah ya kú omori àwọn omori àmà bọ̀rọ̀ ìtúrú zọ̀nà náà omori àmà bọ̀rọ̀ ìtúrú zọ̀nà náà omuri ono osiri ya ọdụ mgbago ya aka wuri omuri n'ebe ahụ n'ebe wee na emi nwa ọbụ oke n'ihu a abụọ nụ onye ọtọ bedi abụghị meka ya ma mbụ ya aka dị ya wuri omuri ilebe hu na nke na ina ọtụtụ na mabai muhammad sallallahu daka ni kaye allahumma arzuqni hubbaka e wo mori oise wo mori na ba tun memeza abi won ko mori abi bi e ba to bi awo oise wo mori se memeza wa hubba man yanfa'uni hubbuhu indaka oise o ne kakaye ọba mẹ́ma nfa ní oríṣẹ́ ní bá mẹ́ma nfa ní inú wẹ̀wọ̀ mọ́rí yìí na wọ́n àti mẹ́mẹ́ ìrà

misɔmɔ ɔbukapa yi mesi si de wɔn muri isi maa si nisɔn si ire no no ya ewo muri yi isɔn ni mi si na eme mi sɔn do miza na enye ya mu ozi ya mu udi ya mu lafiya kyɛnwo ya mu ɛna ɔne anya no kɔ no si na ozi anya na esho eh, omori ọmọ miza na ewo omori ọlọmọ rẹ ewo kasa wa fi mi sọ náà omori yìí sọ tó omori àkàyè náà ọ̀sọ́tún tó omori nìyí amase kaka ifa jẹ ẹnu okun wọsan ní fíìmà tó hebù wọn máa gbà wọ́n ìta àmì mímá ò hebù ewo omori ìní sọ ní mẹ́ẹ̀ẹ́dẹ́ sí ọ̀nà wẹ̀rẹ́ fẹ́ẹ́ mi bó ṣọ́ kánà kò ó zù wọ́n ètù ùdì náà gírì ó lè fi tù wọ́ omori kánà kò ó ògìrí bìrí mà ẹ́ eh? fẹ̀jẹ̀ alò faraza lè fi ìmà tó hìb lọ́gbọ̀ èyí ó e kórí èyí e, káyé ó sì ṣe fẹ́ dọ́mi e kama ti mi sólùsì ó sì ṣe fẹ́ dọ́m ó sì ṣe àdọ́m kama ti mi sólùsì orí rẹ̀ dùn tó múrí ọ̀nà ẹ̀ kò wọ̀rọ̀ kàṣí rẹ̀ mẹ́ ẹ̀ ní màkà ìkẹyìí abadu ani ake kɔ ha ima ayi kari omuri ya omuri ya re adɔ o de kɔnyara ima ne ime abakaka alahuma orzukuni hubaka wa hubba man yanfa'uni hubbuhu indaka allahumma أحب فاجعله قوة لي فيما تحب وما زويت عني مما أحب فاجعله فراغا لي فيما تحب آمين

anaba muhammad sallallahu alaihi wasallam ba ka ni kai wallabi nafsi bi yadihi ono so muri ono wa ni ono wa ono si mi wem la yu'minu ahadukum anya wa ma ba o ni nwa o ni mi do ri do wa ni je pete do ra je hatta akun akuna ahabba ilayhi min waladi ako sire ya no nto mori huno huno yona ma ako sire ya no nto mori hụ na ozi ọlọ́mà wẹ́ẹ̀kẹ́ olóòsìrí oúnjẹ na tẹ́tẹ̀rẹ̀ wọ́n wá níbi yìí lóòrí sírí ẹ̀ ló ń tó mọ̀rí húnàzànà máa húnàdànà ọ̀nàrọ̀ na wẹ́ẹ̀kẹ́ báyé sírí ọ̀nyà tẹ́tẹ̀rẹ̀ sírí ọ̀nà tẹ́tẹ̀rẹ̀ ọkọ̀ sírí ó tó mọ̀rí húnàdànà ọ̀nyà ọ̀sọ́tún tó mọ̀rí nìyí wọ́n aka ìjọ náà ọ̀rídọ̀wà ọ̀dọ̀ ọ̀jẹ́ ọ̀gọ́ wọ́n wọ́n náà ó tó múrí káyé na umar rabi allahu anu umar ìyọ́nà káyé ó tó múrí káyé èwo tó múrí ó ní òṣèré ahùdó àbísà sayidina pìtì tutu muri ke yi imani yizo ejo mo wa ka ka e onore ezire wa nto muri hune wa na wa fa nto muri ke he ba se ba ni imani ani ba se ba ni imani ani abe na ezire nto muri hune wa na wa fa ono biri mo ne re ka ni re ya o muri ono ta so mo nto muri wa ko ina na do ka ka ka wa anyi so akona Eh, adịghị kwụnye nwaanyị ze tutu ya ọba seleti azeleti nọ na nagbe nwa nwata e ya ewa adịgwa ndu otu omuri na omuri ọla ma ha nyangata ihe seleti a ogo inire otu omuri ka abụ ịnụ ọka seleti ọgụ inú dị na omuri ọmịsọ otu omuri ịtụ ịma ọgụ iri nínú èdè ìkẹ̀kẹ́ na di mẹ̀sẹ̀lẹ́tì wèé ní ìkẹ̀kẹ́ náà

àsọlẹ́tò ní àmì ohun tó múrí àti ikó tó múrí àbọ̀ ẹ̀rọ ẹ̀tún sí màmá àmì ẹ̀yà ẹ̀tún sọ́dẹ̀ ẹ̀dúsù àmì ohun tó múrí. wọ́n bọ́ wẹ̀rẹ̀ nìkẹyẹ wàá rẹ́ bá sọlẹ́tò náà ohun tó múrí di mẹ́lẹ́kẹ̀ jìbìrì dọ̀mẹ́yọ dọ̀múrí ọ̀nà wọ́ta dọ̀mẹ́wà nìyọ ẹ̀dẹ́gbàdì ọgbà náà sọlẹ́tò ohun tó múrí nìyọ. jésù lẹ́tọ̀nù ọmọ ènìyàn múrí àmẹ́bọ̀ báyá ìnìyàn múrí àmẹ́bọ̀ báyá ìnìyàn ọgbọ́gbọ́n wà mẹ́sì láti ohun tó múrí àsóbì ni kọgbọ́n múrí àká ọ̀ka yìí appreciate ọ̀sáhìí appreciation níbi rẹ̀ kwabọ̀ kwabọ̀ kọmọṣẹ́ ìrọ́nà ní bẹ́ẹ̀ ọ̀nà pọ̀ ìkú ìrọ́nà ní ọ̀nà mẹ́kẹwàá ẹ̀kọ́ ìdáyé ó wọ́kọ̀ mẹ́sì láti yọ hẹ́ẹ̀ olùmọ̀mọ̀lẹ́ ọ̀rọ̀ ìmọ̀sẹ̀lẹ́tì ẹ̀sẹ̀lẹ́tì ń pọ̀ ní ẹ̀yọ́ kẹ́rì àbẹ́lẹ̀ ẹ̀hẹ́ wùsẹ̀ ọmọdé kan náà àmọ̀sẹ̀lẹ́tì yọ màmá ikú àmọ̀sẹ̀lẹ́tì yọ ọmọdé kan yẹ bọ̀ ọmọṣẹ́ mẹ́ iná yìí mà يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة نوم ولا دي كنت مريا هو من يجي أبي ما ọ̀dọ́mọ́ ìlàkà wẹ́dẹ̀ òrí ọgẹ́dù pẹ̀rẹ̀ udú àmẹ́dù ẹ̀kọ́ ọ̀rọ̀ ìtìtì ó ẹ́ ama ekọ ọdekwa ike ya mada eru ntụ omuri ọnọdụ a wara ọzọ ya na anyị kawa adị maka duni duni mmasị ntụ omuri anyị kawa na sábà ma ya ntụ omuri ụwa ma ere ka maka ha anyị ha na mmiri biri ẹni rọ ọdọ ịrọ izo ntụ omuri izo ntụ omuri du ya na a na-agụ mmiri mmiri na ma ya ntụ omuri na ntụ omuri na-agụ mmiri mmiri ìjọ́rò ìjáàbà ní ìjọ́rò tó kókò àjẹ́lẹ̀ wọ́n àkàtàwà ní góòlù ọba ní a máa fẹ́ tán náà lè tẹ́ máa gbọ́n tó múrí òhun ní góòlù ẹ̀lẹ́bí góòlù àyákí góòlù klọ́tù tó múrí ní yẹ́sù lẹ́tọ̀ọ́ mẹ́rin tó múrí ehe ebeme eh, aka anyị meme ya ema eh, na ibe di na ezo di ihe ọnọ n'ije mme na sola ntụ muri ya ọ mara m amaghị mere keye asụ m eme ya azụ ebe bụ pọmụrụ anyị afọ ya nwa ụda were ezu mụ ọrụ here ya anyị na ka aka yi fiye ya nọ ntụ muri ikwu na enwe ịwọta hụ na adọghị òzòmú nyɛ ndị tìlẹ̀ ọ̀nà òbíkà yẹ ọ̀họ́ mẹ kàá bọ̀bọ̀ sàtà òwòdì àkọ́yà ya ni tì bọ̀bọ̀ mẹ ìjọ náà wòsìlẹ̀ ntọ́ mòrí hun ẹ̀wọ̀n àwọ̀ òwòdì àdáná máa wà sósì bọ̀bọ̀ mẹ wòsìlẹ̀ ntọ́ mòrí hun ẹ̀dáná máa wà bọ̀ òwòdì àbẹ́rẹ́ kan yóò wọ́n mẹ́ ẹ̀ ó tó borí òǹkà máa nìyẹn wọ́n máa mẹ́ ẹ̀ka ó sì yóò tó borí ìhun àbẹ́ àbọ̀ lọ́tún tó borí nìyẹn hadith ọmọ náà sọ yìí wàá rọwọ́ bukhari alimọ́bù bukhari ọ̀dọ́ ọ̀bẹ́ni ọ̀la bí ẹ̀kẹ̀kẹ̀ rẹ̀ tọ́sọ́nà máa òdó ní ìdí ti sọ́sà ọ̀zà ó sì yìí báyìí tó ní òwò ó sì sì yìí lóṣù okòrò ní ti dìkan yìí wọ́n èṣù ọkà wà àbákà wà rí bí òmùrì yìí ọ̀dáka fún ọ̀nà rí bí òmùrì wò èsì ọ̀dọ́ lè jọ ọ̀rọ̀ yìí ẹ ọ̀dọ́ kúrò fún ọ̀nà ìyá ọ̀nà ọ̀dọ́ kú mìtì náà ọ̀nà ìyá ọ̀nà ọ̀nà ọ̀kọ̀ mi lè rè lùsì rẹ̀ ní pọ́ọ̀rọ̀ àwọn ilé ìwé ojú òmùrì yìí ojú òmùrì yìí lọ́wọ́ àwọn fún àṣà kàgún kẹwì ìṣọ́ wọ́ọ̀mí kama kaa yìí nani ẹ̀fẹ̀ nyọ́nú wa kaa kama wọ́n ní bẹ́ẹ̀ kó káwé yìí dọ́ọ̀ká bí nìṣẹ́ ọ̀nà oríṣi ọba náà hẹ̀kẹ́ náà wẹ́ẹ̀ lọ́tí tó mú rí ni. ìmọ̀ ìṣọ́nà náà ni e ni ọ̀rùn tó mọ̀rí ká sí ẹ̀kọ́ mi wúdí àmọ́ bàbá yá ìlú ni bí ìhòrò wọn ni alkhọ́ṣíẹ́fù ọlọ́kọ́ alkhọ́ṣíẹ́fù ọlọ́kọ́ ẹ̀nà ìwẹ̀ ìwẹ̀ wẹ̀hí bọ́ọ̀rọ̀ yẹn wẹ̀hí òmòrì yìí àmá ọmọ ẹ̀kọ́ṣíẹ́ wọ́n sì jẹ kọ́ọ̀fù ní ọ̀rì náà ama hope ọmọ onye onye ya nwere naanị ka ọdụ banye obi ya nwere ebidozi ka were ka vọk onye banye usu ya nwere mebi ya guu ya manye ọhụụ n'ụwa nime na ozu kwa otu usu ya nwere na eh. ya ama ejiwe ya adị nwa adị adịkere ere so duru ogbo kadụ adị ake lọtụ tó mụrụ imi àwọn ẹ̀rí ọ̀rọ̀ ìnísọ́nà mọ̀rí kẹ́ àti hẹ́kọ̀ọ̀lù yẹn náà wẹ̀ hẹ́ na ó mọ̀rí وبابا هو مريء كاين كاين فلا تخشوا الناس واخشون ومريء كثير يما نهمني يما نمريني والله تالله اسم بالله الذي لا اله الا هو وما يمي يما مريء دكزا اذاني دمنا دمنا السنة اي بس راك كما سن láti tó rí يا ara كم nìkan دوني kàmàdó

enyemba ndaye ngwa wazawa izaizoika izaizoika olugwete dete dunio izaizoika hu nu baba na bolo ke ka olugu dete du lọ́tún tó mú rí nínú dómú rí ọ̀nà tàbá kàkàrí iná lọ́bí náà

abi abam abanya manya woshawai tie zika bare mahi sound proof generator sa oni ba mount ama ne ya sho bebe abi ani kai generator yo bote ni ni sho dan sho dan ama jede nkatutu ye zika nyota do be standby asaba ma se tinimallasi

ụmụma na omume kaka iresi tụtọrọ kọba ọtịtị ya biji ukwu ni ya mitujem ka ede kọma hụ ede ya afọ regbe amma ịza ọrịa ya merụ zaadanyị igwe sa pụrụ di ramadan ritu ọrị ni zakat e na arịrị na na-etete ya yɛsika yɛtɔkɛ agobɛsɛ ne nam mɛ dirɛ yɛrɛdɔ ibɔroro yɛtɛn bi yɛsika ka yɛ wo ka ɔdo ti nyɛ wo hɔ ɛyɛ ba maa hyɛ poti dɔn ɔno viri mi ɔno bɛ ni program yɛsika yɛsi yɛsi si pariwo ɔma saa yɛ wa hɔ. دول تنيمو به يا وتتوقع ونهان مدسي اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سوف تقامك يا جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد يمكر بنا عليه واصرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء الا باهله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذ عليم شديد اللهم ارحم بينك بنا راهب ولا تعذبنا فانت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا اللهم ارزقنا برحمتك يا ارحم الراحمين حفظ كتابك الكريم ولا تنسينيه يا رب العالمين بعد حفظه ولا تنسينا إياه يا رب العالمين بعد حفظه إنك على ما تشاء قدير برحمتك يا ارحم الراحمين نسأل الله العظيم رب العرش الكريم أن يشفينا نسأل الله العظيم رب العرش الكريم أن يشفينا نسأل الله العظيم رب العرش الكريم أن يشفينا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين